رب العالمين خلق كل شيء فقدره تقديرا خلق هذا الإنسان وفضله على كثير ممن خلق تفضيلا وسخر له ما في السماوات وما في الأرض وأمده بالعقل والتفكير وبين له طريق الخير وطريق الشر قال جل وعلا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه نبتليه فجعلناه سميعا بصيرا إنا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا أحمده على فضله وإحسانه وأسأله أن يمدنا بتوفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله تعالى واعلموا أنكم في هذه الدنيا لستم بدار إقامة وإنما مررتم وأنتم في طريقكم إلى الآخرة لتتزودوا منها بالأعمال فالعبد من حين استقرت قدمه في هذا في هذه الدنيا فهو مسافر إلى ربه مسافر إلى ربه ومدة سفره هي عمره وقد جعلت جعلت الأيام والليالي مراحل لسفره فكل يوم يقطع مرحلة من المراحل فكل يوم يقطع مرحلة من المراحل ولا يزال يقضيها مرحلة مرحلة حتى ينتهي السفر فالعاقل من اغتنم تلك المراحل فقطعها بالأعمال الصالحة حتى يطوي مراحل عمره عمره كلها مراحل عمره كلها فيحمد فيحمد تايو ويرتاج يرتاج بما عنده ليوم طاقته وحاجته فإذا طلع عليه صبح الآخرة وانقشع عنه ظلام الدنيا حمد الضرار وانجاب عنه كرار وأما الأشقياء فليرضي الله من الشقاء أو من الشقاوة فإنهم قطعوا تلك المراحل بما يسبق الله فهم يصيرون إلى النار وكلما قطعوا من هذه الدنيا مرحلة قربوا إلى النار مسحوبين مسحوبين بشياطين الموكلة بهم يسوقونهم يسوقونهم إليها كما قال تعالى ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤذهم أذى أي تخرجهم من المعاصي والكفر وإزعاجا تسوقهم سوقا والله سبحانه خلق في هذه خلق في الآخرة للناس دارين دارا للعاملين دارا للعاملين بطاعته وهي الجنة وقد جعل فيها كل شيء مرضي وملاها من كل محبوب وجعل الخير كحذافير فيها وخلق دارا للعاملين بمعاصيه وهي النار وأودعها كل شيء مكروه وجعل الشر بحذافيره فيها فهاتان الداران هما دار القرار القرار قال تعالى وإن الآخرة هي دار القرار وخلق سبحانه وتعالى دار الدنيا وجعلها محل تزوج واستعداد للآخرة فأوجد سبحانه في هذه الدار من آثار رحمته من الثمار والفواكه والطيبات والملابس الباخرة ما هو نقة من نفحات الدار الآخرة التي جعل كل ذلك فيها على على وجه الكمال فإذا رآه المؤمنون ذكرهم ذكرهم بما هناك من الضروع والعيش حريم فشمروا إليه وقالوا اللهم لا عيش إلا عيش الآخرة وعما قليل يصلون إلى هذه الملذات بدار لا تفنى ونعيم لا يزال ونعيم لا يزول كان بعض السلف إذا رأى ما يعجبه في هذه الدنيا وهو لا يستطيع الحصول عليه قال موعدك الجنة واجدار بالطاعة والعبادة وأوجد سبحانه وتعالى بهذه الدار من آثار غضبه ونعمته من العقوبات والآلام والمحن والمكروهات ما يقدر بجنسه على ما في النار من العذاب والنكال ومن أمثلة ذلك ما يأتي بالصيف من شدة الحر وما يأتي بالشتاء من شدة البر فإنهما من آثار تنفس جهنم حيث أذن الله لها بنفس في البيت ونفس في الشتاء وفي ذلك عاد العبرة ومن أمثلة, أمثلة ذلك أيضا نار الدنيا فإنها تذكر بحرها وإيراكها وآلامها بنار الآخرة وقد أشار سبحانه إلى هذا المعنى إلى هذا المعنى ونبه عليه بقوله أفرأيتم النار التي تزولون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فأخبر سبحانه أنه جعل نار الدنيا لفائدتين عظيمتين الأولى أنه يذكر بها عباده نار الآخرة حتى يخافوا منها ويجتنبوا الأعمال الموصلة إليها والثانية من الفائدتين أنها تنفع المجوين وهم المصابرون سموا بالمجوين سموا بالمجوين لأنهم ينزلون بالقوى وإلى الأرض الخالية قال الإمام ابن القيم رحمه الله وقص المجوين بالذكر قص المجوين بالذكر وإن كانت منفعتها عامة للمسافرين والمقيمين تنبيها لعباده على أنهم, كل أنهم كلهم مسافرون وأنهم في هذه الدار على جناء سفر ليسوا مقيمين ولا مستوطنين والمقصود أنه سبحانه أشهد في هذه الدار ما عدا لأوليائه وأعدائه في دار القرار وأخرج إلى هذه الدار من آثار رحمته وعقوبته ما هو عبرة ودلالة على ما هناك من خير وشر وقد جعل سبحانه وتعالى هذه الدنيا دار اختلاف وامتزاج يختلف فيها الأخيار بالأشرار والمؤمنون بالفجار ابتلاء وامتنانا ليحصل بذلك الجهاد والأمر بالمعروف والنهي عن المنكر قال تعالى وجعلنا بعضكم لبعض فتنة وقال تعالى ليبلو بعضكم ببعض وجعل الدار الآخرة دار الآخرة دار تميز وافتراق قال تعالى ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يكبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون عباد الله كثير من الناس تعلقت همته الدنيا في الحياة الدنيا ونسي الآخرة فأتعب نفسه واستهلك وقته في جمع الدنيا وملاحقتها وفي النهاية يتركها لغيره يتركها لغيره ويمضي للدار الآخرة على غير استعداد ويسافر بغير ذلك قال تعالى قصر الدنيا والآخرة وذلك هو الخسران المبين وقليل من الناس نظر في العواقب وعرف قيمة الدنيا وقيمة الآخرة فجعل الدنيا مطية للآخرة تزود منها الأعمال الصالحة فأتاه الموت وهو على صداد وانتقل للآخرة بأحسن الزاد فاستفاد من دنياه من دنياه وآخرته وقد قال الله جل وعلا في الفريقين من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا فاتقوا الله عباد الله فإن كثير من الناس اليوم لما بسطت عليهم الدنيا اغتروا بها وانساقوا معها ونسوا الآخرة فأضلوا الصلاة واتبعوا الشهوات وصار همهم عطاء أنفسهم ما تشتهي فانحطوا من درجة الآدميين العقلاء إلى درجة البهائم بل هم أضلوا سبيلا من البهائم لأن البهائم لأن البهائم لم تعص ربها وهؤلاء عصوا ربهم وظلموا أنفسهم بارك الله لي ولكم في القرآن الكريم العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم ayé ó dá gbogbo nǹkan pẹ̀lú kádàrá èyí tá ń pè ní kádàrá bó ti wu ọlọ́run ó dá àwa ọmọ ènìyàn ó fún wa lọ́lá ó fún wa nípò ó fún wa ní lórí gbogbo ẹ̀dá tó kù pátápátá lórí ọba náà ló rọ gbogbo nǹkan tí ń bẹ ní sánmà tó sì rọ nǹkan tí ń bẹ lórí ilẹ̀ fún wa ó fún wa nílà aka ìbáàmì máa ronú ọba ti dà ó yẹ kí á kan ọ̀nà méjì kan nínú tó dá. tọ̀rí olùkọ́yé ní wọ́n tọ̀rí olùdarí ọ̀nà oríire ọ̀tà lórí burúkú kò sẹ́ni kan tó máa ronú ọba la ọ̀nà méjèèjì yẹn kalẹ̀ lọ́nà ọba tí wọ́n tẹ̀lé wa lórí nínú kẹta ajá ọmọ ènìyàn nínú àtọ̀ tá a rò pọ̀ mára bàtà wa rúkọ̀ tá a sọ ẹ̀dá tán àdáwò ti bá ọ ọ̀ràn dédé wá sáyé lásán nàdùtà yìí èròǹgbà ọlọ́run ni pé ó ná ọ̀rọ̀ àtẹ̀mí. ọjà àìnáwó tẹ̀mí àmbàfẹ́yọ mo ti ọlẹ́ni tí ń gbọ́ mo ti ọlẹ́ni tí ń rìnà eléyìí náà ń náà àwọn arìnrìn tẹ́ta fẹ́ lò abọ̀nàmọ́ nípa wípé bóyá ó lè dúpẹ́ fọ́ lọ́run àbọ̀ pọ̀tọ̀ lọ́run nǹkan kan lè yọ̀rọ̀ nínú ojú ọ̀nà tẹ́lẹ̀ ó dúpẹ́ fọ́ nǹkan kan ní ó sì wá sínú ìròyìn ọmọ ènìyàn tó fi pọ̀tọ̀ ọlọ́run ọba wa náà ni ọba tá a bá a mọ ni kì í ṣe ọba tá a lè yìn bó ti tó ọ̀kan tuntun ni tí ò lórogún tó ti jẹ́ sáà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam jẹ́ ẹrú rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá kọ́ bá sàlékún kárìgbẹ́ bá nàbì náà sallallahu ta'ala alaihi wa sallam táwọn ará ilé àtàwọn àpáàdù rẹ̀ títí tó jẹ́ gbọ̀dọ̀ bíyà náà kọ́nà fún kàwọn náà fún ẹni tí yóò máa tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ tí kẹ́ ilé ayé kìí ṣe ìjókòó sí lọ gbére a ti mọ̀ tẹ́lẹ̀ ẹni tí ọ̀wá sí júmọ́ náà mẹ́lẹ́ ìtẹ́lẹ̀ ìgbọ́n tí náà jẹ́ àǹfààní àwọn tá a wá sí júmọ́ àtàwọn tá a lọ jẹ́ sí gbọ́dọ̀ àlùbárà náà wà yìí ní ìyàtọ̀ tó jọ júmọ́ òun ni ká ṣiṣẹ́ sí ewu tó ti màmá dájú gbígbélé ayé ìgbésílẹ̀ ayé tá a wà táàjò kò sí ilé ayé tó jẹ́ pé akànrí kọjá lọ ń bẹ̀ ni lọ sí àlìkìyámà àmà. nítorí ká lè ṣiṣẹ́ kan ká lè rí ìkankan dìmú ká tó kúrò mẹ́. nígbà tí mi èèyàn tó ti bọ́ sórí ilẹ̀ tó ti jẹ̀dá dáadáa tó náà jẹ́ kan nínú àwọn nǹkan tí ń bẹ láyé náà la bẹ̀rẹ̀ ìrìn àjò ayé tá a wà yìí ọba ní àlò láyé ìrìn àjò náà gẹ́gẹ́ bá a ń lọ kan láti gbé àbí àbí a à ń gbé nípa bá ń tẹ́ńbẹ̀ tá à ń lọ sínú mi tá à ń dé bẹ́ẹ̀ gan gẹ́lẹ́ oná ìrìn àjò ilé ayé rí ọ̀kan gùn jù kan lọ ni. ìgbà tá a fi lọ ìrìn àjò tá a fi dé náà nígbà tá a bá dùn láyé ibi tá a wá fẹ́ rìn lọ torí ó fẹ́ fẹ́ ká fi wálé rẹ̀ pé mo là ń lọ gbogbo ìgbà tó o bá ń ru. sílẹ̀ mọ́ òun náà làwọn ibùsọ̀ tá ń lọ àwọn ibùsọ̀ tá ń rìn òun náà rìnrìn àjò yẹn òru àtùmọ́ bí wọ́n bá pe ẹlòmíì lórí rìnrìn àjò wá ní mo lẹ́sẹ̀ yóò sọ ní tó dé ó yẹ ká lè nínú ilé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tó ń lọ nínú ìrìn àjò ayé yẹn díẹ̀ díẹ̀ ẹlòmíì ó sọ wípé láàrin ọgbọ̀n ṣẹ́jú màá kàn yín lára gbà tó mọ ibi tó dé tó sì mọ lọ ó yẹ kí náà bẹ́ẹ̀ gan ló wá bẹ́ẹ̀ lọ máa sọ pé láàrin ọgbọ̀n ṣẹ́jú lára ní ló ń bọ̀ ó kọjá bí ọ̀dà ìbàdàn ló ń lọ ó ti dé lálùpọ̀ abósọmọ lálùpọ̀ náà ni màá mú wọn dá àwọn àsìkò yẹn toró mọbi ti lọ ṣé àmọ́ ibi a lọ nígbà tá a wá sáyé ni ó yẹ ká lè máa sọ fún àwọn èèyàn tá a bá ń bi wá nípa ayé pé mo lẹ dé ìgbà wo lẹ sì dọdọ wa àwọn kan sáwọ àmì tá a lọ. Téèyàn bá ń sọ pé in thirty minutes time àlùkìyàmà tún rárá gbogbo yá jù bẹ́ẹ̀ lọ. ó yẹ ká máa sọ pé any time from now àbí kó sẹ́yìn kíkà àlùkìyàmà jẹ́ kọ́ yẹn láì yọ nìkan wá lẹ̀ wà láì làwọn àlùkìyàmà any time from now kìí ṣe pé bọ́lá wọn bá ti gbẹ́tù ẹ̀ka lẹ̀ nu kìí ṣe pé àbí bara wọn ló jẹ́ ìtẹ́jú àyà ni

wọ́n ní ara ibi tá a máa wá sí torí pé wọ́n ti kọjá lọ́kọjá nígbàdàn tí mo pè wọ́n sábàbẹ̀ wá òkú wọn ẹ̀jẹ̀ àwa síwájú yẹ́rọ ìfẹ́ làdó ọ̀sẹ̀ tí wọ́n ti padà sọ̀rọ̀ lórí fóònù náà nínú mọ́tò wọ́n sọ pé tí wọ́n dé iná fi mọ̀ pé ẹ̀jẹ̀ àwa síbi báyìí sẹ́pẹ́ kò sì padà dé ìbùsùn ibi òpin táyé rẹ̀ àjọ táyé òun àti àná ìjà sí àgbẹ̀ káfíńtà ìyá àmì káfíńtà lè léyìn náà nítorí àmì abára wa fẹ́ lẹ́yìn ọdún kan ló parí yìí o oṣù kejìlá ló fẹ́ parí oṣù kejìlá ló lè fi jà ọjọ́ kan parí ọ̀sẹ̀ kan parí oṣù kan parí oṣù méjìlá parí àmúmúra àti mú ọdún mi báyìí nínú oṣù Muharram ìyẹn sì ní oṣù lọ́dọ̀ Ọlọ́run ìyẹn ló ń ka gidi lọ́dọ̀ ọlọ́run èyí ó máa yọkọ nínú ìgbésí ayé ni ó fà á sẹ́yìn ó fi lè máa láǹfààní àti máa ronú àìbíyá àmà ìyẹn ní túmọ̀ sí pé ọmọ ìyẹn nírò rí ní ṣiṣẹ́ filẹ̀ àwọn àkè nípa àtúbọ̀tán àwọn olóríire. lọ́nà bá máa yọ̀ǹda bẹ́ẹ̀ fún ọlọ́mọdé ajẹ́ kan nínú wọn. ìrònú yẹn máa pọ̀ wọ́n máa ṣiṣẹ́ sátìbọ̀ náà wọ́n fi dáa. tó ya yá tó jẹ́ pé àtúbà àlìkíámà yóò mọ̀ tó kun ayé ó sì jẹ́ kan náà wọn tó máa bára ayé ẹnìkọ̀ọ̀kan wa ni ó ti tẹ̀lé sí i. nígbà náà tó bá tẹ̀lé bẹ́ẹ̀ téèyàn bá nìkan tí ń ronú pa tó ti ṣiṣẹ́ tọ̀ ọ́ àwọn ní hamida sọ̀rọ̀ ìrìn òru téèyàn bá bọ̀ ìrìn àjò yẹn èyí ó yìn lọ́rùn inú èyàn ó dùn yóò bá rẹ̀ nínú ayọ̀ wàjábà alẹ́ fi sùn yóò fi wà lájú wá ojú yìí ó wà dá gbàgbà tí ẹ bá gbọ́ bálẹ̀ kí á lọ. kò sí nǹkan kan tó mi yóò ṣe mọ́ nípa yẹn àbí tó bá bá. ayé ni wọ́n ti máa báyọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ti gbọ́. ayé ni wọ́n ti máa fi tọ́ náà bá kíyàn lọ ní ó ṣe tó bá wù ní ó sì kọ̀yìn sí tó bá fẹ́ kò sí nǹkan kan tí kò ọmọ ẹ̀yà ká máa lọ sàárè gbogbo tó bá bá ń bẹ̀ bí àlọ́ bá bá ń bẹ̀ ó jẹ́ lọ́nà kò sí kò sí wúyẹ̀ fún irú tó ló ń jẹ́ láyé kọ́lọ̀mọ́jà ti kọ́lọ̀mọ́jà bíyà tó bá yẹ pé ìkẹ́ lọ bá ń bẹ̀ torí iṣẹ́ ló ti tì síwájú tọ́lọ́wọ́n nìkan máa sọ fún wọn pé olúwàṣọ ọ̀bùn bí máa làkùn bí àyà mi ọ̀ọ́lìyà ẹ máa jẹ máa mú sí ẹ máa gbádùn ẹ̀ńtẹ́ ẹ̀ńtẹ́ tí gbọ́ tèmi tó sì wọ kàn yín tẹ́ ti lọ ayé bìmẹ́ àfúlásùn bíi àyà mi kọ́ ọ̀lìyà iṣẹ́ tẹ̀ ṣe kọjá nìyẹn tí ọba jẹ́ kan rẹ̀ fi sọ pé ọkàn ẹni nígbàgbọ́ ẹni ó ti sì í àyàfi kó o ti dẹ́kun tí ó jẹ́sẹ́ tó ṣe déédé gbàgbọ́ àbí ẹ̀gbọ́ntọ́ náà wí ni ẹ máa jẹ ẹ máa mú ẹ máa yọ̀ bìmá àtìlásùn ìpìlẹ̀ àyà nílẹ̀ ọ́ọ́líyà níbàámu sí tẹ́ ẹ sí láwọn ọjọ́ tẹ́ ẹ ti lò lọ́ọ́. ìtẹ́ ẹ̀mí kéde tẹ́ ẹ̀mí tọ́kàn kéde tẹ́ ẹ̀mí tọ́kàn nìkan èrè tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ kọjá nìyẹn níbi dáadáa ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ náà wọ́n sọ fún ẹni tó kọ́tọ́ náà gbọ́dọ̀ náà ní tẹ́tọ́ ṣe ẹ̀kọ́tọ́ náà kan kan. ọlọ́run ní àwọn olórí ibú nínú wọn àwọn yẹn. èso wọn máa tì wọn lọ síbi pé ẹ sáà máa yapa ọlọrun ni ẹ sáà máa dayé rú ni. àrùsáná ṣàyàfínà àdàlẹ kàfírì sóràtú mọ́ríyàm nìyẹn sórà nineteen àyà ìfúkiri wá dé àwọn èyí sáwọn ta dà kọjá ní ti dàmọ́ ní. gírígírí ni wọ́n dà wọ́n lọ síbi ẹ̀sìn tí wọ́n ti bá bẹ́ẹ̀ wọnú inú náà jahannam aya nù tó tọ́ ń parí inú alukuran kẹrin. ọlọ́run wa dá ilé méjì ó dálé kan fún gbogbo àwọn àlẹ́ àmì nàbí tọ́hátì àwọn tí ó tẹ̀lé onáàlọ́jọ́ náà ọlọ́run bá kó ogun àwọn ẹwà oríire ó gbogbo gbogbo orí pátápátá ó kó sínú ẹ̀ ó dá ilé kejì tí í ṣe iná ó dá báwọn tí ó máa yapa rẹ̀ tí wọ́n sọ pé ẹ̀pìtọ́ lọ́wọ́ bá lẹ̀ ẹ jẹ́ káwọn ò sáyé táwọn náà máa sọ wípé ẹ má gbé ọ̀rọ̀ ẹ̀sìn débí mo rò pé agbèrè abákẹ́sì kan tó ti pàtàkì èyí tí wọ́n máa sọ pé láì fi tẹ̀sí dé ẹ̀rí fẹ́ láwọn ọ́fíìsì náà wọ́n ní ẹ máa ń gbọ́rọ̀ ẹ̀sìn débi tẹ́nìkan bá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti kórè rẹ̀ kíákíá láwọn ọ́fíìsì wa ní nàìjíríà yìí yóò ti dẹni sọ́n lépa kiri tó bá jẹ́ ní pípa àwọn kan ni wọ́n ti dàgbé wọn eléyìí ó lè jẹ́ lọ́fíìsì mi ọ̀kan ti bẹ̀rẹ̀ láìpẹ́ yìí wọ́n ti lórí sọ̀rọ̀ ló báyìí kéde ó pa àní wọ́n ti wọ́n ti pèpè lọ sí ní sọ́lá òun fẹ́ lọ sí sọ́lá àtúná. wọn ti fi ń lọ kírun púpọ̀ jù kó kí ju lóòrè àti lọ torí méjì tí ó bá ìlẹ́nu tẹ́lẹ̀ ni wọ́n ti dá tó báyìí. ẹlòmíì ti máyì anikilo fẹ́ fìrùn ṣe tẹ́tí tẹ́ bọ́ ọ̀nà ọ̀nà òsè ọ̀nà nípa àtúbọ̀ ìgbà tó gùn kò ronú torí pé ọ̀rọ̀ tí ọba máa ń sọ náà nídìí wọn tó lẹ burúkú oní pé lẹ́yìn ikú sáré wọn wá sọ̀rọ̀ mọ́ wọn kan tó kàn lẹ́yìn sáré mọ́ tẹ̀lé sábò sí lánìí ẹ̀ wọ́n á dà nígbà tó yẹ sáré gbogbo ẹ̀ parí tó bá ti àwọn jẹ́ sáré ló parí sẹ́nìkan lè farada yìí farada ìyá sáré ìbọ́lọ̀ má tí ń bẹ tí sì kọ nípa ìyá sàárè tó ọba ńlẹ ìlú sàárè tó lè fara dà á kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó hàn sáyé tá a wà yìí wọn ni wọ́n gbẹ́ nìkan ní sàárè wọ́n gbẹ́ sàárè tán báyìí ejò kan tó tóbi rọ̀bọ̀tọ̀ bí èèyàn ni wọ́n bá ń bẹ̀ wọ́n tún gbẹ́ omi iná sẹ́yìn ó sàárè ẹlòmíì chéènì mú ọwọ́ àtẹsẹ̀ òkú mi wọlé lọ tọ́mọ aráyé ti fojú ara wọn gan ní ẹ̀ wọ́n ní ẹ dákun ẹ dèpọ̀ ẹ̀bọ́ bẹ́ẹ̀ kò sí ta bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà níròyìn ní àdìsá kọ́ ló sọ eléyẹ èyí wá tó yẹn ti sọ láì bẹ́ẹ̀ lọ. rí àyà kan sóràtù nùrù sóràtù nùhù tọ́lọ̀ sọ pé mímọ́ kọ̀ sí yìí àṣẹ táwọn èèyàn àwọn tá a rán níwù sí àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run orí kọ̀ sí yìí òwúrí kù nítorí àìsí ọlọ́run òwúrí kù fàórí ìlú náà rán wọ́n sì gbá bí ìtẹ̀rí wọn náà lọ́jà kátúmọ̀ pé àdínà bẹ́ẹ̀ sálẹ̀ àwọn kan ṣèwádìí nípa àyẹ àwọn àwọn àwọn àwọn olùmọ̀ nípa ilẹ̀ àwọn pòfẹ́sọ̀ làwọn kan lórí yẹn bóyá àwọn ní geologist wípé a ah, torí pé tọ́lọ̀ wọn bá lò ó wúrì kú àtẹ̀wọ́rì fà ó rí ìlú fà tọ́lọ̀ ń lò yẹn ó nítumọ̀ ara àti kọ̀ọ̀kan ló nítumọ̀ náà lè kọ́ àǹgẹ̀rẹ̀ bí wọ́n yẹn pé bí wọ́n ti ń tẹ̀rì báyìí fún alẹ́sẹ̀ kan náà wọ́n ti wọ̀ náà ọlọ́ọ̀tẹ̀yẹ gbé wọn mi wọ́n ti gbàbẹ̀ wọn náà lónìí pé ní inú ilẹ̀ gan iná wà ń bẹ̀ àwọn tí wọ́n máa wá wọ omi àtàwọn tí wọ́n máa wọ ilẹ̀ wọ́n lè sọ díẹ̀ lójú ni wọ́n rí láyé ṣe yàtọ̀ sí ìkàtọ́ náà látó kàdé àdìmọ́ àlùkò rántẹ̀ tó ń rí wọn ó sì sọ wọn di mùsùlùmí tó yà ọ̀dọ́ wọn ní gbìyànjú débẹ̀ tán sì lọ́kọ̀ọ́ débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú wọn wá gba Islam bí kí wọ́n sọ fáwọn gbáriwo nígbà táwọn wọlé tán lọ síbi táwọn rògbò parí àwọn gbáriwo máa dámà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọlọ́run bá sọ yìí àwọn kékeré o ètò ń dà wọn lọ sínú náà ní dídà tó lágbára. ọlọ́run bá wá sọ wípé àlùjànnà àti iná òun lè róńgbò òun nínú sóràtò rọ́ọ̀bì sóra fọ́ọ̀tì àyà tàbí náà wà iná àkérọ́tà àlùkìyàmà ìyá dàárò ọ̀rọ̀ ibẹ̀ gan-an ní ilé gbé yóò wá jẹ́ ọ̀kan nínú ilé méjì o kọ́lọ̀ náà àtẹ̀tù wa nílé ìyá ẹ̀ ẹ̀ ẹ̀ ti dáàbò náà ronú dáàbò náà ti tẹ̀lé náà láwàá. tí ó wà jẹ́ pé ìgbẹ́ lọ́wọ́ àtàánú ọlọ́run yóò wà yóò wà ga jù nínú tó fi sábà ń sọ yìí ọlọ́run fún láyé nínú àwọn àwọn ọ̀kẹ́ àwọn nǹkan tá à ń wọ̀ ohun tá à ń jẹ ohun tá à fi ṣe àlùkìyámọ̀ fún wa èèyàn ti èèyàn ti ti wọ̀lú a ti rí ẹni tó wọ ìlú kan lórí ilẹ̀ ayé tá a wà yìí tó ń sì lérò wípé àbájọ àwọn ti gbà wípé wà nígbẹ́ náà tó wọ̀lú kan kódà ara àwọn èèyàn tí wọ́n tún tíráàbù lọ dá tí wọ́n tún rí wípé àti ilẹ̀ òkú asálẹ̀ burúkú pápá burúkú ní nàìjíríà tí ò ní nǹkan ẹ̀wù aráwọ̀ èèyàn bẹ́ẹ̀ inú fi jẹ́ pé nàìjíríà tó pọ̀ tó wà ń ta gan òun fi gàgàgbà pẹ̀lú nàìjíríà ti bẹ nínú ilé ni. torí asálẹ̀ ni gbogbo ibi tí ò bá ti sáà ní tọ́jà bí ti ń ga pánbẹ̀ ilẹ̀ òkú òní. torí wọn ò sànú ẹ bó tẹra ka gan wọn tún gbà ìjọba tó ń gbà mọ́ yẹn lọ́wọ́ kátó wa sọ pé kátó wa sọ pé àǹfààní ìjọba tó ń gbà ìjọba tó yẹn téèyàn sọ pé wo ni àwọn àjòjì wọn ronú bíi wọ́n ká àpá wọn nàìjíríà padà láwọn àjòjì míì pẹ̀lú onírànràn ìfowópinpin àdìmúlẹ̀ máa ń yìí. bákan náà lọ́nà ọba dá ó mú àwọn àpẹẹrẹ ìyà lọ́jọ́ bí ṣe iná ó fi irú bẹ́ẹ̀ oni emi mi na ja na ma ma mi saye mi mi kan le meji ti ma mi saye yóò mi kan nínú ooru yóò mi kan nínú ọyẹ o tún wọn ti pé ooru àtọyẹ mi mi ja na ma ni tó bá mi inú ẹrù ooru pẹ̀lú ẹ̀rí nínú sẹ̀ríà Islam òru bá bẹ̀rẹ̀ mímí yẹn òru ni ó pọn bí ìgbà tí òru jáde lẹ́nu lẹ́nu ọmọ èèyàn tó wá gbóná òru ó ti tẹ̀ ẹ́ mímí kan yẹn lọ́dún tó jẹ́ ti gbígbóná iná àlàfo òru títí tó dúró lọ tó bá tó mí kejì oní àlàfo yẹn. àwọn ẹni ọlọ́run láwọn sálà fún wọn tó ṣáájú wa ní ẹ̀sìn tí wọ́n bá tọpa nǹkan kan nípa àti wọ́n bá rí nǹkan kan nípa ayé tọ́wọ́ wọn ò sì bá tí wọ́n kàn wò wá bí wọ́n gbọ́ wọ́n sọ pé mo wọ ìlú kàlíjànà ọwọ́ mi ó bà ọ́ lálìjànà báwọn ti máa wí nìyẹn mo ìlú kàlíjànà bó bá jẹ oúnjẹ àbójá sọ abọ́jẹ́ nǹkan ọ̀gbìn wọn ní mọ̀ nínú pàtó ìjànà àlùjẹ́ náà lọ́wọ́ mi ò dìbọ̀ tí ì bá rí ọmú láyé. àwọn èṣù wọn sọ pé à kò sẹ́yìn tó wá sáyé wa kò sẹ́yìn tó lọ dára wá ní láyé kò sẹ́yìn tó wá bẹ̀tọ̀bẹ̀ tó fi tó wá jìyà gbogbo tó bá gbà làwọn kù wọ́n fi ń pọ̀ ní gbogbo ìgbà tẹ̀lé pé àwa náà bá yà jùlẹ̀ bá àlẹ́ nù ọ̀rọ̀ alẹ́ sí ọ̀rọ̀ táàkiri gbogbo nǹkan ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àti láyìíká rẹ̀ àti lágbàálá ayé kò mọ̀ sí nìkan tó tòrò mọ́ láyé ìtara ó burú gbura wọn lọ́jọ́ o bí màá kásá bá táyé nìyà pẹ̀lú nǹkan táwọn máa dáná ń fà báwo yẹn ti lágbára tí wọ́n ti wọ́n ti fi yẹra wọn jẹ láyé nírò kan ti ń lọ síbi àtúbọ̀tán ọjọ́ tí ẹlòmíì rí i pé bí nǹkan ti ń lọ yìí bóyá lẹ́mí ò ní bọ́ ló tún rántí kú tí ẹ bá ti kó gbẹ́mí mi lójijì àti ọ̀sì yẹn mórí bẹ́ẹ̀ pẹ̀lú bá a ṣe ń wá sáyé àti bókú ṣe ń pọ̀ tó láwùjọ wa yìí àtàwọn oríṣẹ́ bẹ́ẹ̀ òkú lónìí tí òkú lánàá ṣé àmọ́ kọjá lórí tẹ́lẹ̀ jẹ̀mọ́ débi wípé sàárè gan fẹ́ pọ̀ lágbọ́lé gàlàyé lọ bẹ́ẹ̀ bá lọ́hùn tíjọ́ lòun ti dórí dẹ́kàn yìí tàrí àgbọ̀lé tí wọ́n ti rẹpẹtẹ nílẹ̀ yorùbá yẹn náà kọ́. mo débi kan ní bí ẹni jọ́ mẹ́ta yìí náà kódà ẹ̀wò bí sẹ́dígbà tí yẹn ṣe tọ́kù tọ́lá wà láì bá ti tó tàrí nù láàrin àgbọ̀lé orí bí ẹni bí ni kò kan àwọn tí ń gbé bẹ́ẹ̀ láti rántí ikú wọ́n tún jókòó lé wọ́n tún fi tàgá ni. àpèjúwe iná yẹn mímí tí mí ní tí ń jẹ́ ooru mímí kejì tí ń jẹ́ ọyẹ́ àpèjúwe rẹ̀ náà ni, iná ayé àpèjúwe irú yàrìndíámà òun náà tún ní iná ayé jẹ́ àbàrà ayé tó mọ̀ náà rọ̀ lẹ́kí ìtùrù ẹ̀ kí èsì náà tẹ̀ ń dá àhántùmọ̀ ìṣáàtù sẹ́jà ọ̀gá bá náà lò sí òun sẹ́yìn lè dá ibi rẹ̀ ní àbọ́lọ̀ náà lò jà náà á tẹ̀ kírọ̀ ọlọ́run àtẹ iná ní ìrántí iná tẹ̀ ń kò láyé bí náà níbi iná lágbára dé pẹ̀lú títóbi ọlọ́run tó bá ṣẹlẹ̀ tọ́lọ́run fẹ́ bí jà kò sí kọ́ ọmọ ádámà tó ká kò sí rí tẹ́tẹ́ lè lò láyé ó sọ pé ẹ̀ka máa ń gbọ́ pé panápaná gbìyànjú iná òun ó jà lè gbọ́ràn àti kó jà tó bá jẹ́ pọ́nà lọ ìlú bẹ́ẹ̀ náà la fẹ́ bí ẹni tó dúró pé iná ń jó bí ò bá bí ò bá ṣàfihàn iná mú tó níná ń jó panápaná lòun wàlẹ́ tó bá ṣàfihàn iná mú tọ́nà bá ti dín kọ́nà bá ti mú tiwa. bẹ́ẹ̀ náà làwọn kan míì bẹ́ẹ̀ náà ni ìdí omi tó náà bá ṣẹlẹ̀ sàlẹ̀lẹ̀ kọ́ ọ̀hún tí ó da omi dúró pà tó bá ṣẹlẹ̀ ẹ̀ wò kọ̀ọ̀kan ẹ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá yẹn gbogbo tó bá ti rọ́ọ̀lù ó gbé lọ nìyẹn. bẹ́ẹ̀ náà látẹ́gùn kí ló wá tóbi tátẹ́gùn ògbé lọ sánmà tí ó fọ́mọ́lẹ̀ kí ló tóbi jùlọ. ọlọ́run náà ṣe iná yẹn jà náà tẹ̀síkẹ́rọ̀ tá wà má dá àyìnlé ìmọ̀kèwé ṣébí ẹ̀ ń gbádùn iná yẹn lábala míì nípa àtàyé bẹ́ẹ̀ náà la tún ṣe ní ìrántí àlùkìyámà níbi ilé tọ́lọ́run bá palẹ́ ti kalẹ̀ fún àwọn olùkọ́ olùṣẹ́ lọ́run olùkọ́ tọ́lọ́run ayé tá a wà yìí ọlọ́run bá tẹ níbi tá a ti rúpọ̀ ẹni rí orúkọ mẹ́ni ibi múmi ní orúkọ ọmọ kékeré kò kí orúkọ mẹ́ni ọlọ́run imtihanan wabtilaan ọlọ́run fi ṣàdánwò ni o nítorí ká lè ṣe jihad ẹ dàpọ̀ ní ibi tí múmi ní gbígbín àwùjọ ibẹ̀ ní kékeré gbígbín. ibi tán nìkan ti ń jẹ èèyàn tó ń gbéyàn lápá téèyàn lórí tí ń nìkan àti lórí kéríkè ibẹ̀ náà nìkan ti ń gbóògùn sẹ́ni tí nìkan pé pẹ̀lẹ́ ẹ gbádùn wa oníkálukú ń ṣe bó ṣe wù lọ ó wá ẹnìkan ti tẹ́ takuntakun kóòrùn tó yọ ó ti débi iṣẹ́ òun sì gbọdọ̀ wọ̀ lọ́pọ̀lọpọ̀ ọjọ́ kó tó kù mí sẹ́yìn inú òòrùn náà ló ti wà ẹnìkan sì jókòó sáàfin ẹ̀ níbi tó gún wà sí ó sì káwọn kò kí ìjọ wọn ní ọlọ́mọ ọjọ́ àwọn èèyàn wá orí wọn itan wọn abẹ́ wọn pẹ̀lú àwọn dàbára mi táwọn kó pọ̀ mọ́ owó nìyẹn. ọjànú òròpá nínú ọkọ rẹ̀ ọlọ́yẹ̀ni inú ilé rẹ̀ ọlọ́yẹ̀ni ọ́fíìsì rẹ̀ ọlọ́yẹ̀ni torí kí wọ́n tó rùn ń pa látìgbà tó rùn ti yọ títí tó fi wọ kó o lè ṣe jihad kí ni jihad kó o jókòó ara náà ní jihad wà àti nítorí gbogbo tó bá sì nà kábílẹ̀ kí n gbádùn láyé gbogbo tó bá nà kábílẹ̀ kí n gbádùn láyé inú ilé tó fẹ́ gbé ló ń gbé irú nǹkan àgùn tó fẹ́ gùn ló ń gùn ní nǹkan ẹlẹ́mìí tí obìnrin àti tí kìí ṣẹlẹ́mìí ní nǹkan ní nǹkan ọrọ̀ ayé ẹ ra àwọn èèyàn lóríṣiríṣi ẹ lè jọ jẹ́gbẹ́. ẹ se jọ ṣe kékeré ẹ lè jọ kàwé ẹ lè jọ kéwú ẹ lè jọ gbé ládùúgbò kí ẹ tó travel bóyá bọọlụ kan náà lẹ travel níwọ̀n àwọn ìyá yín lẹ́nu pé bóun ló ṣe ṣe tiẹ̀ bóun ṣe gbé gbà ìtìjú àwọn wa wọ́n máa bọ́ bá àjọ ó yẹ náà ó ṣe jihad ń ó ṣe bí wọn bá máa ń gbóyàn owó ẹ̀jẹ̀ kí wọ́n gbó ọ àti bá ìgbẹ́pẹ̀yẹ lọ àìgbẹ́pẹ̀yẹ ní parúrò rí bẹ́ẹ̀ mo rò pé tèmi àyùkú ní wà lágbájá ọjọ́ lọ́ni ọdún kẹfà tẹ́tí lọ́ni ẹ ẹ̀rí tó ti gbé téńtì ẹni bó lẹ́yìn tètè ti yín ayé bínú sí yín ni ẹlòmíì ọba adé ti pé kò lè wọ̀lú ẹ̀ mọ́ bí ó ti ti wà ní títí tọ́lọ́ fi mẹ́mí ẹ̀ lọ àánú wò kú yẹn ọmọdé di tàbí ẹ̀sìn náà ti kó lé nǹkan kan ò ti jọra wọn kí wọn á lò fẹ́ lọ sẹ́ńbẹ̀ bóyá ibi tó gbọ̀nà ìjámọ̀ náà ló lọ nígbà tí ti là. ọlọ́run sọ pé ọ̀jà náà bá dọ̀kun lè bá ní fitna àti yín àti yín ṣe fìtínà fúnra yín ṣé ọ̀nà tẹ́nìkan rìn tí ò bá tọ́lọ́run mu sẹ́yìn náà ti wá make up láti rin ọ̀nà yẹn ni. ẹbẹ padà bí tọlọ́run lẹ alọmọbìnrin yóò sàdáwọ fún wa o ẹni tó wà lójú ọ̀nà náà wà ló wà lórí orin torí rẹ la fi sọ pé ká máa ronú kan tó jìnnà yàtọ̀ sí ẹnu nǹkan tá a fẹ́ mú láyé tá a máa rò pé tá a bá ti rí i mú tán àwọn náà lè tọ́ka sílé kan tá a kọ́ a lè tọ́ka ibi tó ronú mọ̀ yẹn wà láì ó

wàyà ọmọ àtàkùn mùsà ọlọ́run lọ́jọ́ àlùkìyàmà ìyàwó mà yín dín lọ́jọ́ náà yàtọ̀ afárọ̀kùn dípò kí àti ẹni ọlọ́run ń gbáyé pọ̀ ń tí kálukú ń ṣe tó ti ń ṣe lọ yóò yàtọ̀ tọ́ ẹni jọ wà ní kan náà ẹni jọ wà ní kan o ọlọ́run láwọn tó ti ṣe ẹ̀rí tí wọ́n gbọ́ òun gbọ́ tí wọ́n ti ṣe ẹ̀rí àwọn oníwà lọ́jọ́ náà wàá lẹ́dínà káfọ́rú wọ̀kádàbù bí aya tìǹdàgbà ayé àlọ́ nírọ́ wọ́n lè kọ́ ilẹ̀ ákírọ̀ àti pàdé ọlọ́run lálùkìyàmẹ̀ bàwọ̀lẹ́kà òkìlẹ̀ àdáyé òǹdọ́rùn irú ìyàn náà làwọn wà kò ní jẹ́bi kan náà bó ti jẹ́bi kan náà láyé mi. ládùúgbò kọ̀ọ̀kan nílé kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan lọ́fíìsì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ làwọn èèyàn rúbọ̀ láyé ọmọ náà àtàlùjọ náà wọ́n lè jọ wà lọ́sùn ní yàrá kàwé àbí yàrá kéwú ọmọ ẹ̀dá àtọ̀jọ́ náà wọ́n lè jọ wà lọ. ọlọ́run ní tọ́ba àdúgbò àgbẹ̀dà kí á máa jà sàfárà fún á pè é á pè é sọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí kí á máa di ọmọ èèyàn yóò wá kó ayé lé ọkàn débi wípé yóò gbàgbé àlìkèyà àmà. yóò padà fi nǹkan tó gbọ́kànlé láyé yóò padà fi ilẹ̀ fẹ́lómi ìgbéyàtọ̀ sí yóò wá gbàlùkẹ́ àmọ́ tó kó ìrà lọ ẹ dákun ta lélẹ́yìn ọmọ ọ̀tẹlẹ̀ sínú àwọn tó ti lọ ẹ ka báwọn tó jẹ́ pé ogún ọdún náà lómi ti kó láyé ọgbọ̀n ọdún ti kó láyé tó da láàmú tó sí tó ní wá ń nígbà tójú dúdú tí ọrọ̀ orílẹ̀-èdè kéré tí ò ti pọ̀ tó báyìí ìtẹ́lómi ìkójọ tó wà wọ́n mọ́ tó pààyàn sí kí wọ́n tó pọ̀ òun náà ó sì ń bẹ́ńlẹ̀ ní ìsìn for the past forty fifty years Nàìjíríà di fifty four ọ̀rọ̀ ti wà náà before fifty four ó ń pọ̀ sílẹ̀ òyìnbó lọ́tàn lè kó wọ́n wá ń pariwo òmìnira wọ́n wá ń yọ̀ tó sì jẹ́ pé nira ni. torí kò dàrú tó báyìí ọmọ èèyàn ò sì pariwo wọn ò kébò sí wọn ò sájáde pẹ̀lú fìtínà nígbà tó yìnbọn wà mẹ́. fìtínà ò lé ọmọ nàìjíríà jáde lọ́pọ̀npọ̀n ọmọ nàìjíríà ń sá padà ni. bàbá wa yẹn torí inú sílà ti mú jáde. ọmọ nàìjíríà ń sá wálé ni pé kí ló ń fẹ́ fi dọ́là ṣe kí ló ń fẹ́ fi pound ṣe ó sojú èmi náà nígbà tí náírà wá ju dọ́là lọ kátó àmọ́ sọ rìal lórílẹ̀‐èdè Saudi Arabia lóòótọ́ làwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ tó kéré ńgbà yẹn wọ́n ń kán ojú ń kán wọn pé kí n tètè parí ẹ̀ kí n máa lọ nàìjíríà lónìí nǹkan ó sojú mi tí ẹ bá jáde ó ní nǹkan tí ó ní ọkọ̀ ọkọ̀ odidi ọkọ̀ tuntun ni kò sí nǹkan tí ń jẹ́ tòkun bọ̀ ńgbà náà ojú ń kẹ́ni tí ń kàwé ńgbà ẹgbẹ́ kejì ti parí kí wọ́n gbé tíjọ́ọ̀tì mi fún mi ó ṣe é ṣe kó jẹ́ kó ní lẹ́bù tó ti gbà o àbí young graduate orílẹ̀-èdè yìí kan náà ni kí n tẹ̀sán epo mélòó lè po nígbà náà mélòó lè po justice nígbàdé tóyìnbó wà mẹ́ẹ̀ ìgbà náà la gbóòórùn justice ìgbà tóyìnbó lọ tán tó kọ aláwọ̀ dúdú ẹni tó dúdú lọ́pọlọ tó dúdú lọ́kàn tó dúdú níwà gbogbo ẹ̀wà dúdú dúdú kalẹ̀ ìta dúdú inú dúdú nígbà náà la wà tẹ gbóòórùn justice mọ́ làbòsí wa lékè gbogbo ẹ̀wà òkùnkùn ayé wa sókùnkùn. So ẹlòmíín rò pin ní nàìjíríà ìgbà tọ́lọ̀ ń yọ ọ́ tí ò parẹ́ tó fi jáde sórílẹ̀-èdè bòmí láyé yìí kan náà ó sì ń dúpẹ́ bọ́lọ̀ ń kóhùn dúpẹ́ kóhùn ti para wọn. wàláyé làbí ìlú tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé à àti ayé sì kù síbi kan bá a sọ pé kò síbi síbi tí náà ò sí láyé yìí nísìnyí náà ẹni tí ó ṣe sùúrù tí ò parẹ́ sí nàìjíríà tọ́lọ̀ ń bá a ṣe tó ta kẹ́tẹ́ sílùú mi ó sì dúpẹ́ bọ́lọ̀ ń pẹ́ àwọn ò bá ti gbẹ̀mí ara òun ẹwà amọye mọye pé lágbájá gbẹ̀mí ààrẹ bẹ́ẹ̀ ń wọ́n nínú press report ó kànga ó hànga rẹ̀ sẹ́n pé ẹni bá pààyàn lọ́ máa mú kílẹ̀ kó tó parẹ́ sí. tí wọ́n bá fún ẹnìkan ní ààrẹ orílẹ̀ nàìjíríà pé máa ṣe lọ sí dojọ́ kú tí wọ́n ti ń sọ lọ́ba ti ń yìí jama sóríire ni ọ̀la èdè sóríire tó jókòó ọ̀rọ̀ nínú ẹ̀sìn nínú òfin nínú àná wọ́n ní tó sì jẹ́ pé máa ṣe ń náà ni wọ́n ń lọ sórí fónítọ̀hún lẹ́yìn láwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ń ronú nípa àtúbọ̀tán tí wọ́n bá fi wọ́n sípò kan tó ti kó tóbi tó àti kéré tó láyé tá a wà yìí wọ́n ń resign wàláì láìjẹ́ pé tẹ̀lé òyìn parí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ń bẹ bẹ́ẹ̀ náà aláwòrán ó wá pọ̀ nínú àwọn ọmọ òyìnbó wọ́n ní àwọn òṣèré mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ẹ wo àwọn ààrẹ tó ti resign tí èsì tó wọ́n lé wọn lọ́pọ̀ àpọ̀ pé ẹ máa lọ àfẹ́yìn mọ́ wípé àwọn yóò dà ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ wá ẹlòmíì tó máa dé lọ. lágbájá wà nípò kan lọmọ nàìjíríà kàkóríire wọn ronú báwo ló ṣe ṣe báwo ló ṣe lòpọ̀ yẹn ibo ló bàjá àti pé síbi tó bàjá yẹn ní parí wọ́n sì ní àwọn sọmọgbè káàkiri orílẹ̀-èdè wọ́n láwọn tó fún wọn pẹ́pẹ́ kí sẹ́jọ́ wà mí sẹ́ẹ̀ wọ́n láwọn tán wà ní stéètì kọ̀ọ̀kan wọ́n láwọn tán wà lókè náà lókè náà tí wọ́n sọ pé àbó ti ṣe náà ló kódà òun náà ni wọ́n ti lọ. ẹ sì mọ̀ yín pé gbogbo wọn náà wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà. nínú àwọn àpèjúwe justice tó wá gbà sẹ́yìn bó wà olùpèpè sójú ọ̀nà ọ̀tọ̀ náà bá kan tó jẹ́ mùsùlùmí tí wọ́n pa àwọn ìbò tá a mọ̀ èwo ni mùsùlùmí náà ìbò tó bù Nàìjíríà náà sáré ọkàn kò sí òun ló ń báyàn méjìlá dípò àbá àtàgàfà lẹ́kọ̀ọ́ ìjọba kan wọ́n gbé ńgbà yẹn ní ẹdún ẹnìkan ni wọ́n pa èèbó pa méjìlá èèbó yẹn ṣe mùsùlùmí ni wọ́n pa ńgbà yẹn ẹ ẹ iye yẹn tó ti pa nínú ẹ ẹ ti lọ artificial boko haram bó ti ń sọ dì sí ọlọ́sìn tí kò máa kílẹ̀ àtẹ̀yìn ẹ̀ báyìí ọmọ nàìjíríà. artificial boko haram àti artificial poverty torí tíjọba orílẹ̀-èdè jálẹ̀ wọ́n wá di pé wọ́n mú yàn wọ́n South Africa ń bí nítòsí ń bí Nàìjíríà ti wọlé níwájú ẹ̀. ẹlòmíì sunkún two hundred naira ẹlòmíì sunkún hundred naira ẹnìkan ti sunkún hundred naira láàárín lójú mi lọ́ọ̀ lẹ́nu yìí. ṣé bó ṣe ọdẹ náírà ẹ̀dá kùn èmi kọ́ ló bẹ̀rẹ̀ èmi kọ́ ló tọrọ o ẹni tí ń bi léèrè ọdẹ náírà kò ní ọdẹ náírà. wọ́n lọ ra nǹkan gbọ́ owó nàìjíríà jáde ra nǹkan ogun lálùmọ̀ kọ́rọ́ yìí ẹni tó ra nǹkan ogun àbòsí kò ní dìde àbòsí. ọmọ nàìjíríà wọn béèrè pé táwọn àwọn aṣojú nàìjíríà tó lọ tó kówó fi ra nǹkan. lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì àwọn amọ̀rú ẹ̀ tí ò sí hàn àti mọ̀rú ẹ̀ tó tún bọ̀ lọ́nà. àti bí iṣẹ́ àkókò àwọn mi ọlọ́run kankan ò tẹ́bi dínà wa. ọ̀kan náà àwọn afọ àwọn ti wá ní ọjọ́ ọjọ́ kẹta ọdún náà ni gbogbo ọjọ́ Monday náà ni ó lọ sí Amẹ́ríkà. lẹ́nu lọ́lọ́ yìí báwọn èèyàn ṣe jẹ́ tálíkà níbẹ̀ iná ọlọ́run ṣe ń kẹ́ wọn sí lọ́nà wo béèyàn bá jẹ́ tálíkà tó bá ti bí ma owó rẹ̀ pọ̀ sí yóò tó tẹ̀rẹ̀ kíkọ́ ọmọ ẹ̀fọ́ tó ti bí kan o kíákíá ní ọmọ wọn náà yóò tẹ̀kú bí mi yóò tún rẹ́gísítà lọ́dọ̀ ìjọba ó tún fi kówó ẹ̀ àmọ́ nàìjíríà ọmọ bẹ̀rẹ̀ òtí bẹ̀rẹ̀ ni lamẹ́ríkà ó ní tóun rí nítorí àwọn lẹ́nu nìyẹn àwọn tí ò yí dolówó ọmọ ni wọ́n ń bí náà ti ń dolówó ẹsẹ̀ bí ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ lómi náà tí wọ́n ti sọ̀dọ̀ ọmọ Amẹ́ríkà ṣe bóun náà ń lọ tóun náà tí wọ́n tóun náà sì ń tó fọwọ́kọ́lẹ̀ tó wọlé dáadáa bó ṣe kéèyàn ó wọlé tóun náà ń benefit pẹ̀lú kankan benefit tọmọ orílẹ̀-èdè wọn benefit ṣébi gbogbo ẹ̀ náà là ṣébi gbogbo ẹ̀ náà là ń rí tó sojú wa àwọn wa sọ gbogbo ayédèrú wọn rí ẹ máa bọ̀ ṣebí orílẹ̀-èdè kan lòun náà wọ́n á gbé gangan ní fisa lọ́ọ̀tì ọmọ amẹ́ríkà kan ó ní ọlọ́wọ̀n ìmọ̀nìjẹ́ kẹ́yìn yẹn ìmọ̀ àyìn òsì yìí ọlọ́wọ̀n ìmọ̀nìjẹ́ wọn ilé ìmọ̀ tayọ àlà torí òun máa ń tẹ́lẹ̀ lọ́mọ ní amẹ́ríkà ọmọ ọ̀la ẹ̀rọ àti ọmọ white america eléyìí fisa lọ́ọ̀tì ẹ bá dọ́wọ́ eléyìí fisa lọ́ọ̀tì ẹ bá dọ́wọ́ ọ̀tọ̀ fisa ó ní amẹ́ríkà ọ bóun ṣe wáyé ọlọ́run ti òun ti fa amẹ́ríkà lẹ̀ tóun tó òun kẹ́kọ̀ọ́ ní islamic university ní gánà òun tóun bá parí gan bóun ṣe ń kẹ́kọ̀ọ́ òun padà fún amẹ́ríkà òun mọ tó jẹ́ gan lọ bá kódà kò wọ sọ bí ọmọ amẹ́ríkà yóò wò tí mo dé yìí yóò sì wọ tàbí kó o ọmọ àti amẹ́ríkà náà ló ti sọ́ọ́dì arábíkì bóṣù mẹ́fà nígbà tó gba islam kó tó wá lọ kẹ́kọ̀ọ́ lórí ìlú saudi arabia bí bá ti ń sọ arúgbáwá bí ìgbà tí ń sọ dialect amẹ́ríkà dáná ń sọ english náà ló fi ń sọ arábíkì kì í ṣe kó gbọ́ títí. àwọn apọ̀ bẹ́ẹ̀ lásìkò kan ọ̀rẹ́ mi náà tún wà ń bẹ̀ tó ń jẹ́ black america. tọ́ba tó wá lè di àpò pọ̀npọ̀n aláwọ̀ dúdú láti da orílẹ̀-èdè kan rú tútọ̀ ọ̀jọ́ ọmọ orílẹ̀-èdè wọn sì darapọ̀ mọ́ wọn pé àwọn sì bàbẹ̀ jẹ́ àwọn sì bá yín bàbẹ̀ jẹ́ lóòótọ́ èèyàn wa ló fi ń kú yìí ṣe wá rí ibi tó burú sí jù tó yẹ ká mẹ́nu bà ẹnìkan tó tó ó tó láti da Nàìjíríà lógun bóyá ìbí mi pé lọ́nà òun ẹni tó bá gbé nàìjíríà ṣe pé tí wọ́n pa nípa àbòsí tó gbé nàìjíríà ṣe pé kẹ́mi ẹ̀ tó bọ́ wà lẹ́ ọlọ́run nítorí ẹ̀dọ́ orílẹ̀-èdè o àfi tọ́lọ̀ bá pàlódúkọ̀ àfi tọ́lọ̀ bá ti ẹ̀dẹ̀ àmẹ́lẹ́ ọ̀kọ́ lọ́wọ́ bá ti ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti wá pa thousands àwọn èèyàn bẹ́ẹ̀ innocent èèyàn èèyàn jókòó ara ẹ̀ jẹ́ kò dàyẹ̀ láàmú kò dolóńlé láàmú kò dàjọba láàmú ẹ̀yin wọ́n rọ́dà nǹkan ogun láti máa pa àwọn èèyàn lábẹ́nú bẹ́ẹ̀ ti fẹ́ ẹnìkan ṣoṣo tó gbé ìpè alábòsí ọlọ́run ní kò ní sí nǹkan tí ó ti sọ bẹ̀ tí ò ní gòkè wá bóun tọ́lọ́ ọlọ́run sì máa sọ bẹ́ẹ̀ sára sálàm ọlọ́run sọ ìpè alábòsí nǹkan ò ní ó ń bọ̀ lọ́dọ̀ òun sì máa lórí ẹ̀ wá fẹ́ nìkan ẹ̀ ń para yín lé lórílẹ̀‐èdè ní ti kú ìpè síbẹ̀ tí ń ja nǹkan tó wọ́sọ ogun lẹ́lẹ̀ máa lé mú kiri bóyá pé òkú kan ní ìjà nàìjíríà òkú ẹ̀ ọ̀kan kátó wa sọ yìí táwọn ọ̀dọ́ tó jẹ́ pé òun bẹ̀rù ọlọ́run òun sí lọ́run kò dá ẹ láàmú kò dájọba láàmú tó dàbí kò bá wọn dá wàhálà lẹ̀ wọ́n sì wọlé lọ èyí tí wọ́n ju àdó olóró mọ́ èyí tí tó wáyé pé ńgbà tó sá rẹ mọ́tán ti pa rẹ ìnọ̀rọ̀ òbí lójútùú àbámọ̀ sọ pé àbá sọ pé àbá jọ kòtà rẹ pẹ́ńpẹ́ ní oṣù parí. àyàn wa máa ń sọ wípé kí ló ló tẹ̀ ń pariwo rẹ lóòótọ́ la aráàlú ti sàn lọ́wọ́ báyà ló ti ṣe kí lọ́lọ́ fi ń yà rẹ tó tá a bá bẹ́ràn wí abẹ́ràn wí wa náà wí ṣùgbọ́n tí wọ́n ló ga jù ní tẹ́jú mọ̀ ní pé tẹ́ bá ṣẹ̀ wọ́n ẹ jìyà tẹ́ ẹ bá ṣẹ̀jọba ebi ya? ṣùgbọ́n tí ẹ bá ṣe nǹkan kan tẹ́gbára ẹ̀hún ara yín lẹ hàn léèmọ̀ kò sí tó kàn wọ́n iná tí ń bẹ ní kẹsẹ̀ wọn ẹ̀ẹ́rì lọ́kùn ló ń ẹ̀ẹ́rì yúnífọ́ọ̀mù rí ẹ̀ẹ́rì ìjọ náà gbé yín lọ tó wá pé ìjọba lẹ́sẹ̀ ó ti rí bẹ́ẹ̀ tí ìjọba ń òkú máa ń rà tójú títì ní nàìjíríà láì sábúlé láì sẹnugbó ẹ lè mọ̀ pé ẹ níjọba ẹ̀yin ẹ̀sá jẹ́jọba lè kan náà bọ́mọ léèrè ló bá fẹ́ ẹ̀hónú hàn ni báwọn òṣìṣẹ́ kan ni báwọn ará ọjà kan ni wọn kò jẹ́ títì pa wọn kò jẹ́ wọ̀nlẹ́dọ̀mí ìrìn ní mbẹ́ dáná yẹn máa péjọba ń bẹ áàdà tó àbọ̀tún tó fojú hàn mí kò sí tó jọ bẹ́ẹ̀ ní ìjọba islam à ń bẹ náà máa kó jẹ́ kó dodo lékè o à ń bẹ náà máa kó bá a pé wọ́n ti dínà èyí tó ti ń bẹ ńlẹ̀ àti dáàmú tọ́mọ èèyàn plan ẹ̀mí tí ń sóòpù ti ń lọ yẹn kò má lórí bẹ́ẹ̀ o ìdájọ́ ọlọ́ọ̀bá yóò dìde o ẹ̀san ó san. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wà látàmú tún náà ńlá wà á tún nínú ẹ̀ ti ìsìláàmù pépé àlàáfíà tó wáyé pé ìsìláàmù òdodo làwọn náà bá gbà ẹjọ́ á fi ìsìláàmù pépé àlàáfíà yẹn ni pé ká ṣe ìsìláàmù ìdínà tí o bá gba ìsìlámù lọ́wọ́ yẹn bá ó kọ̀ fà yé àjálẹ̀ ó mọ níwọ̀n ó dìgbà tí ìsìlámù bá bọ́ ọlọ́mọdé fún ìsìlámù bọ́ mọ́ àlọ́ tó kó láyé ìsìlámù ìsìlámù ìdínà tó bá débi ọlọ́run nírú bẹ́ẹ̀ ní suratul hajj ayé àkọkànlá ọ̀bẹ ọdún nìyá wà láàbẹ̀ òfò ayé ya nìyẹn ọlọ́run wa ni wà lóko nínú bí iye lójúlówó ẹni yòówù tó bá jẹ́ ọlọ́run ọba ló kọ́lé kan tó sì ń palẹ̀ ẹ́ má fún àlùkìyàmọ̀ títí sọ̀rọ̀ bẹ́ẹ̀ fi hùwà bẹ́ẹ̀. wọ́n wà láti dáadé tí nípalẹ̀mọ́ tó péye tó wá bọ́ sálìkì àmọ̀ pẹ̀lú iṣẹ́ ó ayàtọ̀ o. ẹ̀gbọ́n tó lọ́wọ́ sọ pé máa ń kánà yòrìtò là á jìlà ẹni wọ́n fẹ́ jayé kánjúkánjú sóra tó lè sọ̀rọ̀ nìyẹn sóra ìkẹtàdínlógún àyà eighteen sí nineteen ẹ dákun ẹ lọ tún àyà yẹn wò ẹ lọ tún wò. mankana yòrò yìí jùlọ àájìlá ẹ wo bọ́lá ti gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ ẹni tó bá fẹ́ pé ó fẹ́ jayé bá ẹ̀họ́ mi ẹ wo títóbi ọlọ́run bá jẹ̀mọ́ pé òun ò tẹ́ lè ní sùúrù ẹ má bá sọ̀rọ̀ ọlọ́run mankana yòrò yìí jùlọ àájìlá ẹni tó bá fẹ́ kájúkájú àjálìnà làwọn òbí àmàna ṣá àjò ráyé ṣe kájúkájú àjò ráyé ṣe ọbẹ̀ kájú kọ́lé. gbogbo ó sì pààyàn ó forí èèyàn tó wà tóbi àbódìdí èèyàn ó dáyàn lọ́nà ó kówó ìjọba O kan mílíọ̀nù constituency ò ní lọ́dọ̀ wọn ìwọ nìkan ló lò ó ẹ̀ẹ́dùn kan owó kan jáde lọ yàtọ̀ sí South Africa ẹ̀ẹ́n ìlú rẹ̀ àjìlá tẹ́ ẹ bá fẹ́ jayé báyọ̀ mi làwọn yá mẹ́rin náà ṣáà. lè má ń nù rí jù ibi tí mo lọ gan nù ẹni tá a bá fẹ́ kó rí jẹ bẹ́ẹ̀ yóò jáyé bẹ́ẹ̀ kí parun ó lè bá ọlọ́run ẹni tá a bá fẹ́ kó ráyè kánjúkánjú jẹ ni kìí ṣe gbọ́dọ̀ tó bá fẹ́ bàwọn mi náà ní ó ráyè jẹ lè má nù rí ẹni tá a bá fẹ́ fi dánwò á jẹ́ kí nǹkan yẹn kó bá gbogbo yẹn tó gbogbo owó gbogbo yẹn ti bẹ́ẹ̀ lórí gbogbo yẹn ti ń gbá gbá ti ń gbá bẹ́ẹ̀ lọ gbogbo ọkọ́ náà dolówó

yasulaha madmuma madihoro yóò ti jẹ kájúkájú máa tá a bá fẹ́ àwọn àfitì náà náà jahannama yóò wọ̀ rẹ̀ yóò ti kárí kété ẹ máa wá gbọ́ wà mẹ́ni àrọ́ dalẹ̀ àkírọ̀ ẹni tó bá jẹ́ pé àdá àkírà ni ń wá òun jókòó tọ́ lọ́hùn sóra òun ká sóra tó lè sóra sóra seventeen ayé eighteen nineteen wà mẹ́ni àrọ́ dalẹ̀ àkírọ̀ ti dábìrì ọlọ́run ló máa tó ti ná lórí photocopy tẹ ẹ ti sọ̀bílìtì síbi àti sọ ẹ ti sọ sí kìlẹ̀ àti sọ ẹ ti ṣe tábìlì síbi àti ṣe bàbá kan ò tí ì mú síbẹ̀síbẹ̀ kò bá ara yé ya wèrè kò bá wọn rọrí wọn fìdí náà ti dààmú ayé kò sọ kú lẹ́nu ọkàn rẹ̀ pé àbíkò náà yíjú padà kó lọ́dọ̀ ọlọ́run ẹni tí wọ́n á fẹ́ràn nù. wàtàrà sàáyàhà tó ìjẹ́ pé iṣẹ́ àlùkìámà ní í ṣe lóòótọ́ wàhó àmúhùnmi tó tù wájẹ́ mọ́mí ẹ̀wùn kan mẹ́ta ó lérò ń gbà pé tó àlùkìámà ó dà nàmbà wán ẹlẹ́ẹ̀kejì wàtàrà sàáyàhà ayé àmìlà àmàlàhà ó ti ṣe àlùkìámà ẹlẹ́ẹ̀kẹta wàhó àmúhùnmi ó jẹ́ mọ́mí ní òdodo fa òlà ọlọ́run sọ فأولئك كان سعيهم مشكورا yóò gbóyún lọ́dọ̀ náà ọlọ́run bá rìnrìn náà tẹ́lẹ̀ tán fọ́tàkù lọ́ọ̀ha ìbádọ́lá náà kábẹ́rù ọlọ́run bá wa àwọn tí a tẹ́ ayé fún wọ́n gbàtànjẹ pẹ̀lú ẹ̀ nìyí. wọn m'a pé èèyàn máa dẹ́kò torí orí ibú tó fẹ́ ṣe ayé ẹ̀lẹ́dìgbọ́ yẹn èèyàn a máa lépò a máa lé ọlá tí ọwọ́ rẹ̀ tẹ ọlá tí wọ́n máa lọ́lá a máa lé ayé tọ́wọ́ rẹ̀ ó sì tẹ ayé ọjọ́ kan ń bọ̀ tí ó bá bẹ̀rù ọlọ́run yóò kábàá máa bọ̀ nípò mílíọ̀nù àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí ìgbókòtú wọn ló tẹ́ wọn nìyẹn mo wo àwọn ojú pópó lọ mo wo ìlú bílù ṣe rí àríbì kankan tọ́ka sí pé láti fifty four years ago pé ibi báyìí láti yọrí wà. nígbà míì èyí ó mọ bàbá rìn lọ ẹni tó bá ń gun nǹkan mọ́kadà níbi kẹ̀kẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ máa sọ pé lẹ́yìn ìgbà tán bọ́ọ̀mù nàìjíríà tán iná ló kọ táwọn ojú pópó fi rí bẹ́ẹ̀ èyí ó sọ pé àbájọ gbàwó ni wàá tóbu wọn ṣe ọkọ mi wọn ṣe nǹkan ọ̀gbìn mi nílùú òyìnbó sílẹ̀gbẹ́ táyà rẹ ó lè mọ́ ju táyà kẹ̀kẹ́ lọ kò sì ní báyà gbálẹ̀ ẹ̀gbọ́n bá tó wá ti bọ́ sórí títì báyìí ó ń lọ fìn náà nìyẹn láti bẹ̀rẹ̀ dé parí àti ìlú àwọn lárúbáwá náà ga ga ga ga tó ga tó sí bíi tírélà yóò yí dànù ni lójú pópó ti Nàìjíríà. agbọ̀n kan nìyẹn agbọ̀n kan ní ti hẹ́ẹ̀n agbọ̀n kan ní ti electricity mo sọ fẹ́ẹ̀nì kan jọ ni kò sí pọ́sẹ̀ kan mo ti ìjọba kan bá mọ̀ sí gbìyànjú bí iná ìjọba tí iná ìjọba bá fi jó nàìjíríà tí ò lọ mọ́ àwọn ọmọ nàìjíríà máa sọ pé òní kò máa dé lọ ọmọ nàìjíríà máa sọ bẹ́ẹ̀ tágbọ̀n ti pọ̀ rẹpẹtẹ tí ti jẹ wọn àmọ́ wọn sọ pé ẹ kélé máa dúró àmọ́ ti ń kò sí nìkan kankan education wà ń bẹ̀ ó bàjẹ́ tán pátápátá ètò àlàáfíà kádàrá ni òjá ti kó láyé kò sí àlàáfíà tó wọ̀tẹ̀ lẹ́gẹ́rà hospital nílùú òyìnbó ẹ̀bà wọn tó wà lamẹ́ríkà léèrè wọn tó lọ mi ó bọ̀ gbogbo ń tọ́jú èèyàn irú ọ̀pẹ́sàn yóò kó jẹ́ tó ẹ̀ ní san ní general hospital ìwọ lọ́mọ tó fi lọ private gbogbo ráìsàn tí bá ń sẹ́yìn ó ká láti wọ́n lè transfer látọ̀ fíjú kan lọ síbò míì tó bá tún lágbára jù bẹ́ẹ̀ lọ kò sí kan tẹ́ yóò sàwọn àrìyá kódà ìbá àmọ́ jọmọ ìlú wọn tó jẹ́ kó sì wọlé ọ̀sìn ìyáálé kí ẹ̀sẹ̀ pé gbé ìlú ilẹ̀ galè kò ní san ìrìn àyẹ̀wò bẹ́ẹ̀ náà lẹ̀kọ́ o tẹ bá ń sọ fọ́ọ̀mù bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ẹ máa fi fún un pé ti nàìjíríà lẹ́ ń sọ o kí ṣe bó ṣe ní gbogbo ayé nìyẹn o ọmọ àwọn èèyàn yíyé yòówù kan bí wọn kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lágbàáyé dé yunifásitì lẹ́kùn wọn ti máa ń sá wọn ti fi lọ́fẹ̀ẹ́ kíkó sẹ́yìn ayé jọ̀ là ń sọ ó kúkú sẹ́yìn lẹ́yìn lọ́wọ́ lọ́wọ́ náà láì dáhùn sọ̀rọ̀ yìí náà. bàtọ́ fún ọmọ orílẹ̀-èdè mi láǹfààní bẹ́ẹ̀ bóun ni bàá ṣe lọ́dọ̀ ọmọ orílẹ̀-èdè tiwọn ọmọ orílẹ̀-èdè wọn tún mọ ìyọra lọ́mọdé pé láti kg ẹ máa rí àwọn dókítọ̀ phd dókítọ̀ philosophy tó jẹ́ lẹ́kítọ́rà yín tí lẹ́kítọ́rà tẹ bá ti wọ lẹ́kítọ́ rúùmù lọ tí lẹ́kítọ́rà bá ti wọlé pẹ̀lú yín ẹ lè mà tó ló ń gbà ní òní òkèrè jù àgbàdo ẹ bá jókòó tán dẹ ẹni tó ta kété sórí tábìlì lẹ́mọ̀ pé àti lẹ́kítọ́rà ni kò tú ẹ̀kọ́ ìdúró láti kejì kò dúró tóbi dókítọ̀ kò sì náwó kò sì náà rí àlè kan àti tí ó bá jẹ pápánu orílẹ̀-èdè àgbáyé náà ní ìgbésà yìí jọ fún lẹ́dàá gbọ́ fún wa pé ẹjọ́ ara bímọ ẹ̀kọ́ mọ̀ ṣe kínní kan bẹ́ẹ̀ ò bá tẹ̀ wá kàwé gan èyí túmọ̀ sí pé sórí ikú ó kọsẹ̀ ó ó ó ó kódà láwùjọ tá a wáyé gan yóò tó sóyìnbó àbí òyìnbó ti di sáà mú lórí lórí àtẹ̀káàdì lórí tí tí ó tún máa sọ jẹ tó lọ sùn lọ àbí kò sọ̀rọ̀ wáyé. èèyàn sọ pé ẹ̀ka ẹ̀ka torí náà ẹ̀dọ́ ọmọ dúró torí ẹ̀ torí ẹran ní skul náà làwọn yẹn wọ́n níbo náà yọrí sí láti fifty four níbo lòun náà yọrí sí ní primary school tó jẹ́ public tèmi náà lọ bí mo ti jẹ́ tálíkà tí mo tún jọ́ ọmọ tálíkà yìí míìkì alágolo ní breakfast àmúdálẹ̀ lọ rẹpẹtẹ ni àgùnkàn náà nù lórílẹ̀‐èdè kò pẹ́ sígbà tí ìbò kò mẹ́ o kó tó di fún ọmọ àwọn ẹ̀jẹ̀ o ní breakfast gbogbo àwọn nǹkan aládìgún nǹkan tó dúró lórí àwọn ọmọ tálíkà yìí gan ámúdà alẹ́ lọ rẹpẹtẹ báwọn ti ń gbálẹ̀ kó gbà olówó adi pé gbàtà bá dáhà ló dé náà lè bọ́ ìka ó lè wá ju ẹ̀ aláàánú kan ló gbèsè láti bẹ̀rẹ̀ ọdún ó ń rí bẹ́ẹ̀ wọ́n láà ń rí bẹ́ẹ̀ wọ́n láì làbí ń rí bẹ́ẹ̀ àdúgbò àti èèyàn bá dóyún tó àdìgbò wọn náà ti bẹ́ẹ̀ bímọ ọ̀rẹ́ ẹ̀rọ mi ìbímọ gan kò ní mọ́ owó tí wọ́n fẹ́ gbà ní kíkọ́ láì fi private ó fẹ́ kó tó rí sàn owó ta tọrẹ ibi tẹ́lẹ̀ ti ń bọ́ pọ̀ lórílẹ̀‐èdè wọ́n ń fi ẹ̀mí ṣòfò gan ẹja sọ pé kò síjọba pẹ̀lú ìtumọ̀ yẹn kágbà pé kò síjọba kágbẹ́ náà jọba rẹ̀ tètè pé ẹ ẹsẹ̀ gbọ́gbẹ́lágbẹ́já ń wà ní house ní ìdílé ìdílé house kan kó ti kó ilé bàbá rẹ̀ kí n ṣe house ilé bàbá ẹlòmíì pé ìdíkó lọ Àbújá lọ wàláìlà mi ibi táwọn náà wà yẹ house ní ẹja tó bẹ̀ sí ibi tá à ń lọ tó jẹ́ bàbá ńlá haúsì òun ni sàárè sáà ronú kan bẹ̀. ọlọ́run kó mọ̀jẹ̀ àmọ̀ fàrẹ̀ sáà dúró kọ́lọ́n kó jẹ́ agbọ́ kágbà àpọ̀ bá ṣe wà á bí mọ́ọ̀sì yìí o tó bá jẹ́ pé ẹni wọ̀n a mùsùlùmí ti ń bẹ lógún ọ̀sán làwọn tá à ń bẹ nínú mọ́sálásí táwa gbọ́ wà sí táwa bẹ̀rẹ̀ ìtọ́lọ́ wàláì ó ti dé kù wàláì ti ti dé kù kátó wá sọ pé mọ́tíláṣí jí máa pọ̀ kátó wá sọ gbogbo ilẹ̀ yorùbá tó bá jẹ́ pé gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló ti sọ láàtún bí lónìí àwa ti fẹ́ láti ti sọ náà wà láti sínú àwùjọ ìdílé kù ìdínà nàìjíríà ti dínkù bọ̀tí ká wí ìdálẹ̀ lásán lọ́pọ̀ ni ká sọ pé áà ah, kódà àwọn àwọn ṣe wá sí lónìí tó bá ṣe ẹnìkan tí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ bá jẹ́ ẹgbẹ̀rún kan tawari nine hundred ninety nine eh, táwárí ẹyọ péré tó sọ pé òun tó òun ò ṣe tán láti sọlọ́run báyìí ọwọ́ àṣẹ́kù kò nine hundred ninety nine islam tún ayé ṣe ẹnìkan sọ wípé ẹ kàn ń pariwo ni ẹ kàn ń pariwo ìjọba wọ́n ti dèṣù wọ́n ti di èṣù àwọn kan ti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lóòótọ́ táǹsọ̀ báwọn ti di èṣù pípẹ́ yẹn ṣèbí tó yan téèyàn rẹ máa lọ àfi bí ìgbà tá à ń ṣe òṣèlú nínú ìṣẹ̀rí àárí kò sí sí òṣèlú tó dàbí òṣèlú ìṣẹ̀rí Islam gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n ṣe òṣèlú àwọn èèyàn ni wọ́n ṣe òṣèlú ayé ayé di tòrò òṣèlú wọn ṣe mọ́kà tóbi tòròdò ni òṣèlú náà ni wọ́n ń ṣe láwọn olóyìnbó tá à ń rí ìfọ́ àtìlẹ̀ kan lẹ́bìrì pé ẹgbẹ́ kan náà kọ́ ní ti ẹgbẹ́ lọ́hùn-ún tá a sọ wípé ṣe bẹ́gbẹ́ kan náà ni a máa tó méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ wá ní dé ẹ ní dé ẹ ẹ dé stéètì kan kẹwàá pé ìlú tòrò títí da iná ò lọ kẹwàá dé stéètì kejì kẹwàá gbé à sára kọ́ńtì náà níbí ìtẹ́ bá ń sètì lẹ́ẹ̀ bá ń sètì ní. àfi bí ìtúnú fi dúdú àtọpọlọ àti wà ẹ̀yìn dúdú àtinú àtọjú ìní wọn wọlé stéètì kan ní stéètì yẹn ìlàjì ẹ̀ ni ó jìyẹ tàbí tó o pa tírì torí pé wọn ò ṣe tiwọn ẹ dáàbò síbẹ̀ làwọn ìbò ń ṣe ibà àwọn kan sọ̀pọ̀ tàwọn tí ò wọlé lu ìbò náà mọ́lákà rọ̀bí àsàwòlíyà nínú etí ṣe olóṣèlú tábàtẹ̀ ti ti bẹ̀yẹ́ lẹ̀ àwọn olóyìnbó tó kù náà sòṣèlú ńkọ́. náà sọ pé àwọn tí náà lọ náà lè fàyọ́ mi pọ̀ torí pé àwọn tí ò ṣe tàwọn kan ọmọ ìgbé táwọn ẹ̀rọ mi bá wọlé ìjẹ tàwọn ti dúró nìyẹn ẹni tí wọ́n gbà ìdádó dátíjà àwọn wọn náà tó ti dádó òṣìṣẹ́ wọn náà tó ti dádó àwọn náà wà máa jayé wọ́n máa wù àbáyé wọ́n mi sí àwọn òní kú ọ̀bẹ́ẹ̀ àwọn yà para wọn ni ṣùgbọ́n sẹ́yìn tó bá ti mọ̀ pé ṣèjì tẹ ẹrin náà làwọn yóò máa bá lọ kò sí fìdí náà sẹ́yìn kan fẹ́ni kan ṣe iṣẹ́ òun òun yà gbà yàn míì fún ni kò sẹ́yìn tó dáhùn dúró ìpààyàn onípọ̀ tó báyìí ìjọba pa wá gan ẹni tọ́nà òkà ti sọ pé yóò lọ ìjà náà ló kù láyé wa kò wá síbi kan àti òkan bá gbé kalẹ̀ pẹ́tọ̀ láti pèsè àfẹ̀ ní pẹ́tọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn kù jíjẹ mímu

ọwọ́ wọn rókè tí wọ́n ń gbèrò pé kò ní yá pé wọ́n bá ṣe jẹ́ làwọn ò jẹ́ ráìtì ọmọ èèyàn tó sì pọ̀ jù òun ni ṣẹ̀ríà ìsìláàmù ti ṣáájú ẹ̀tọ́ ọmọnìyàn tó pọ̀ jù òun ló gbé lékè àìmọye mílíọ̀nù èèyàn ni òdépò ni òsúnmọ́pò tí wọ́n ti ṣe tán láti tẹ̀ látẹ wọ́n ṣe tán láti gbà fọ́ lọ́run ó kú ká bẹ lọ́run báwọn èèyàn bẹ́ẹ̀ ó ṣẹ̀ráyé gbé pẹ̀lú rọrùn táwọn tó sọ pé rárá ẹ̀ nígbà ìrọ̀rùn báwọn fi kàn kó lẹ̀ tọ́lọ́ ń fi dàwọ́ rú tí ó tí ó tí ó tí ó tí ó sọ̀rọ̀ yẹn lọ́kọ̀ lọ́kọ̀ wá ṣe gbọ́dọ̀ náà fi ọ̀rẹ́ náà wọlé tó wá ṣe ọmọọrọ náà fi ọ̀rọ̀ náà allahumma izza al-islam wal muslimin allahumma izza al-islam wal muslimin allahumma izza al-islam wal muslimin wa adilla shirka al-mushrikin ودفع أعداءنا أعداءك أعداء الدين اللهم انصرنا على أعدائنا أعدائك أعداء الدين اليهود والنصارى وأنصارهم وخلفائهم ضد الإسلام والمسلمين اللهم ربنا انصرنا عليهم ولا تنصرهم علينا يا رب العالمين بعزتك يا عزيز وبجبروتك يا جبار وبقدرتك يا قوي انك على كل شيء قدير اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد عباد الله إن الله يعمل بالعدل والإنسان